QHTV láyé fẹ́ máa gbọ́ QHTV láyé fẹ́ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyínwá sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ò lẹ́jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. Fresh la ye fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QH TV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ ó ń bẹ̀. QH TV láyé fẹ́ máa gbọ́ o. gbígbé ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QH TV láyé fẹ́ máa gbọ́ o. <laughs> QH TV Accra and beyond ǹjẹ́ ká máa kí n pé ẹ kú dédé àsìkò yìí gẹ́bẹ̀ ṣe mọ̀ pé tá a bá ti yọ sí yín kúlẹ̀ tá a bá rí àní wá tí ò bá sí àní yọjú tá a bá fi lè yọjú ó mì pé ọ̀rọ̀ wà nìyẹn o ẹ dẹ̀ rí ọ̀rọ̀ tó wà tàbí kí n sọ fún yín pé nǹkan tá a gbé dé tọ̀tẹ̀ yìí tó yàtọ̀ díẹ̀ sí eléyìí tá a ti ń gbé wá mo dẹ̀ máa ń sọ kinní kan fún yín àgàgà nígbà míì tí a bá wà lórí ètò tá a bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ fún mi pé Quadri Hamzat ẹjọ́ ẹni tẹ́ bá ti wà lórí ètò ẹjọ́ afẹ́kẹ́ tètè mọ́ sáré san tẹ̀sán pápápá mo á máa sọ fún ẹ pé ọlọ́wọ̀n mọ̀ ní jẹ́ ká rógun àsáré àti pé àwọn tí ètò yìí wà fún kò sí fún àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n ń kánjú tàbí fún èèyàn tó bá jẹ́ pé wọ́n rò pé data àwọn máa sáré tán ẹni ó bá ń sá fún data kò sí bó ṣe fẹ́ enjoy ètò tá a gbé wá o ẹnìkan ní Quadri Hamzat ti ẹjọ́ ẹ má jẹ́ kẹ́jọ́ yín ó máa pọ̀ jù ẹ tètè bá wa sáré tètè kẹ́ go straight to the point a máa ń sọ̀rọ̀ gan fún yín pé tá bá ń sọ̀rọ̀ nípa mídíà tàbí kí n sọ pé tá bá ń sọ̀rọ̀ nípa Quadri Hamzat media practitioners ni wá to the call ìyẹn ni pé a mọ gbogbo àwọn rules and regulations tó jẹ mọ́ iṣẹ́ rédíò àti tẹlifíṣàn iṣẹ́ yẹn yé wa dáadáa kò sí nǹkan tá a fẹ́ gé nínú pé ká sáré wọlé ká mọ sáré gìrìgìrì mọ sáré gìrìgìrì ọlọ́run ní jẹ́ ká rógun àbùrọ̀ mọ sáré kiri níta bá gbé wá á farabalẹ̀ ṣàlàyé fẹ́yìn èèyàn á farabalẹ̀ tún fẹ̀yìn èèyàn tẹ́ẹ̀dẹ̀ farabalẹ̀ fi òye gbé tẹ́ẹ̀fòye digest ṣùgbọ́n kẹ́ ẹ má gbàgbé pé kinní kan bẹ tá a máa ń sọ fún yín tàbí kí n sọ pé ẹ̀bẹ̀ kan wà tá a máa ń bẹ ẹ̀yin èèyàn òun náà ni pé YouTube channel wa tuntun eléyìí tá a sọ fún yín pé a ṣẹ̀ ṣí tó jẹ́ pé kò sí ipa tí yóò máa kó ipa ká fi gbé ilẹ̀ Yorùbá lárugẹ lọ kò sí ipa tí yóò máa kó ju ipa wípé ká máa fi tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó bá ń lọ ní ilẹ̀ Yorùbá àgàgà gbogbo àwọn tó bá jẹ́ àwọn àgbààgbà olóṣèlú tàbí àwọn àgbààgbà tí wọ́n fẹ́ máa fa owó aago ilẹ̀ Yorùbá sẹ́yìn YouTube channel tuntun yẹn iṣẹ́ tó wà fún tá a fẹ́ máa fi ṣe òun ni láti máa fi tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ń lọ nítorí ìdí eléyìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti subscribe síbẹ̀ àtúbẹ̀yìn àtúnrọ̀ yín ni pé ẹ bá wa lọ sórí YouTube kẹ́ ẹ search fún orúkọ yẹn QH Media TV òun lórúkọ YouTube channel wa tuntun o QH Media TV òun lórúkọ YouTube channel wa tuntun tẹ́ bá ti search fún lórí YouTube ẹ subscribe sórí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ lọ sórí notification button kẹ́ẹ̀ click notification all notification so that anytime taba a ti upload any video ẹ lè tètè máa rí ọ̀rọ̀ tá a gbé wá lọ́tẹ̀ yìí ọ̀rọ̀ Ọọ̀ni of Ife àti Satguru Maraj ni o nǹkan tá a fẹ́ discuss lénìí òun ni ọ̀rọ̀ Ọọ̀ni of Ife àti Satguru Maraj nǹkan tá a gbé wá tá a máa bára wa sọ tá a máa yànnàná tá a máa sọ̀rọ̀ lé lórí òun nìyẹn o nítorí náà gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan ṣùgbọ́n kó tó di pé a wọnú agbami ètò lọ ẹ jọ̀ọ́ adúpẹ́ lọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti subscribe sórí YouTube channel yẹn adúpẹ́ lọ́wọ́ yín gidi gan adẹ̀túbọ̀ ń rọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ tí ì ṣe bẹ́ẹ̀ wípé ẹ lọ sórí YouTube ẹ search fún orúkọ yẹn QH Media TV òun lorúkọ channel wa tuntun ẹ lọ bá wa subscribe sórí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ click lórí notification button ó wà lápá ọ̀tún báyìí ẹ ti rí notification kẹ́ẹ̀ click lórí notification button so that anytime taba ti upload video ẹ lè tètè máa rí i ṣùgbọ́n kó wá tó di pé màá gbé àlejò mi wọlé tàbí ẹni tájọ máa ń tukọ̀ ọ̀rọ̀ tájọ máa ń tàkùrọ̀sọ tájọ máa ń yiri ọ̀rọ̀ wò kó tó di pé mo gbé wọn wọlé mo sọ kínní kan fún pé ètò ló lo onígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló lètò kò sí ní ìgbàkigbà tẹ́ bá rí ta wá sórí ètò tá a bá ń yan fanda tẹ́ ń gbádùn àwọn ètò wa tá à ń ṣe kàkà tá à ń lọ lọ́tún tá à ń lọ lọ́sì ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó ṣe onígbọ̀wọ́ ètò iléeṣẹ́ tó jẹ́ pé wọ́n believe nínú QHTV wọ́n dẹ̀ ní pé ká máa bá àwọn polówó iléeṣẹ́ àwọn àwọn náà ní iléeṣẹ́ OEA apps OEA apps iléeṣẹ́ OEA ó jẹ́ iléeṣẹ́ tó jẹ́ pé iléeṣẹ́ alálùbáríkà ni o iléeṣẹ́ tó jẹ́ pé gẹ́gẹ́ bí orúkọ wọn tẹ́ ẹ gbọ́ oea herbs ìyẹn ni pé tewé tegbò ni wọ́n ń lọ papọ̀ wọ́n wá modernize ẹ̀ lọ́nà tìgbàlódé wọ́n fi ń ṣe oògùn jáde láti máa fi wo oríṣiríṣi àìsàn tó bá ń ṣe àwọn èèyàn iléeṣẹ́ oea wọ́n dìídì ń lọ ewé àtegbò wọ́n pò papọ̀ láti máa fi ṣe ìwòsàn fún gbogbo ọmọ aráyé ìyẹn ni pé tá a bá rí ẹnikẹ́ni tó bá ń ṣàìsàn lẹ́gbẹ̀ẹ́ yín tàbá rí ẹnikẹ́ni tára rẹ̀ ò yá lẹ́gbẹ̀ẹ́ yín ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ lọ́ mọ́ ra gbogbo àwọn egbòogi gbogbo àwọn product tó ń ti iléeṣẹ́ OEA jáde fún onírúurú àìsàn tó bá ń ṣe yín ẹ má dára yín láàmú mo recommend ẹ fún yín pé ẹ lọ́ mọ́ ra gbogbo àwọn product tó bá ń ti iléeṣẹ́ OEA jáde ẹ̀yin ẹ̀ kàn sọ country tẹ́ ẹ bá wà wọ́n dẹ̀ máa DHL ẹ̀ ránṣẹ́ sí yín bákan náà kẹ́ má gbàgbé spiritual soap tó jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ti ń rà iléeṣẹ́ oea náà ló ti ń jáde spiritual soap tó ń ti iléeṣẹ́ oea jáde ẹ lọ́ọ́ máa bá wọn rà spiritual soap yẹn iṣẹ́ tiẹ̀ tó yàtọ̀ sí tewétegbò tẹ́ ẹ máa lò fún àìsàn ṣé ẹ mọ̀ pé àìsàn inú ara ló ń gbé ṣùgbọ́n ọṣẹ túdè tán pè ní spiritual soap yẹn ẹ máa máa fi yẹn wẹ̀ ní o ìyẹn tá a bá rẹ̀ tó ní spiritual problem tàbó kan rí pé wọ́n ń kórira ẹ̀ níbì kan tàbí iṣẹ́ ẹ̀ ò lọ déédéé àbó kan rí pé ọ̀rọ̀ láìfẹ́ egun ò tiẹ̀ fẹ́ yé ẹ mọ́ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù mo máa fún yín ní ìpolówó iléeṣẹ́ oea tẹ́ bá ti gbọ́ ìpolówó yẹn tán màá wá yọ̀ǹda fóònù nọ́mbà ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ ìfún yín ẹ lè láǹfààní àti pè wọ́n onírúurú àìsàn tó bá ń ṣe yín tàbí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tàbí anybody 0244 tó bá ti jẹ mọ́ pé ara onítọ̀hún ò yá àbò ń ṣàìsàn mo recommend ẹ ẹ lọ́ mọ́ra gbogbo àwọn product tó bá ti lè ṣe oea ẹ̀yẹ́ kan pé wọ́n kẹ́ ẹ sọ àìsàn tó bá ń ṣe ẹni tó nílẹ̀gbẹ̀ẹ́ kẹ́ sọ country ibi tẹ́ ẹ bá wà wọ́n máa DHL fún yín lọ́wọ́ kan ni o ẹja gbọ́ polówó wọn lẹ́yìn polówó màá wá yọ̀ǹda phone number ọ̀gá àgbà iléeṣẹ́ ìfún yín ẹ lè pe ẹni ní iléeṣẹ́ gangan Spain àti UK ọ̀nà méjèèjì tí ọ́fíìsì wọn wà nìyẹn 0244 ṣùgbọ́n headquarter wọn tó jẹ́ head office òun ló wà ní Jẹ̀bú Òde níbi tán ti ń po gbogbo àwọn oògùn yẹn papọ̀ ẹ já wọn tá a bá padà dé màá fún yín ní phone number ẹ ṣeun ẹ kú kalẹ̀. oea herbs and shrub spices. oea. gbangba gidigba la dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ruru, diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound compound along old ondo express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and strop spices ìlera rẹ ló jẹ wá lógún tó gbogbo ẹ̀yìn yẹn wa bó ṣe jẹ́ òun náà lẹ́gbọ́ yẹn o ní abala ti iléeṣẹ́ oea apps mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan sọ wọ́n ní Quadri Hamzat kí ló dé ìpolówó ọjà yín tẹ́ máa ń polówó lórí ètò yín ti máa ń pọ̀ jù ẹ̀yin èèyàn àwọn tó máa ń gbé polówó fún iléeṣẹ́ wa náà màjẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa tá a bá polówó ọjà wọn báwo ni iléeṣẹ́ ṣe fẹ́ pawó wọlé ẹ má bínú o a gbọ́dọ̀ polówó onígbọ̀wọ́ ló lètò ètò ló lo onígbọ̀wọ́ a gbọ́dọ̀ jíṣẹ́ àwọn onígbọ̀wọ́ wa dáadáa nítorí ìdí eléyìí ẹ̀yin tó bá gbẹ fẹ́ bá ọ̀gá iléeṣẹ́ oea sọ̀rọ̀ ẹ fún yín ní fóònù nọ́mbà wọn plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero no sorry plus three four six zero three eight four zero eight five zero ẹ lè pe nọ́mbà yẹn direct ẹ dẹ̀ lè pè lórí whatsapp plus three four six zero three eight four zero eight five zero nọ́mbà tó já sí apá ọ̀dọ̀ iléeṣẹ́ oea nìyẹn o plus three four six zero three eight four zero eight five zero ẹ lè pe nọ́mbà yẹn direct ẹ dẹ̀ lè pè lórí whatsapp ah, ẹ já lọ sórí ètò tá a bá débi iṣẹ́ ó yẹ ká ṣe ni o ayébọ̀bọ̀ ẹ kú dédé àsìkò yẹ kú rọ̀lẹ́. àwa ni olótìú. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbádùn discussion eléyìí tá a mú wá lórí ọ̀rọ̀ tá a sọ sẹ́yìn. ọlọ́run ni kì í ṣàwà. eléyìí tá a gbédé lọ́tẹ̀ yìí ó tún jẹ́ eléyìí tó jẹ́ pé ó yàtọ̀ díẹ̀ o ẹ kọ́kọ́ kí gbogbo àwọn tó jẹ́ àwọn olólùfẹ́ yín ná kó tó di pé a tẹ̀ wájú. gbogbo àwọn tí wọ́n wò wá tí wọ́n gbọ́ wá pé a kú àsìkò yìí àdẹ̀kù ilẹ̀ yìí lágbára ọlọ́run gbogbo ibikíbi tá bá wà kò ní gbóná mẹ́ni kọ̀ọ̀kan wa. àmì o. orúkọ tèmi abímbọ́lọ̀ lágbájú tí gbogbo yẹn mọ̀ sí ayébọ̀bọ̀ ayéka global kan ayébọ̀bọ̀ international tàbí ayé ìgbẹ̀ngbẹ̀. ẹ̀yin nìkan tán. ẹ mọ ètò bá ti gùn níbẹ̀ ẹ ti já sí náà. òǹkálùkù kan máa mú díẹ̀ ó kàn máa mú tiẹ̀ ní okọ yín ni. kọ́ bá a di pé wọ́n ń jà sí ẹni tí wàá ti gùn níbẹ̀. <laughs> ọ̀rọ̀ tá a gbé wa ọ̀rọ̀ gúrú màràjì àti ọ̀ní òfìfẹ́ ni o. ah ìta gbéwá lọ́tẹ̀ yìí òun nìyẹn. ọ̀rọ̀ àwọn àgbàlagbà méjì lélẹ́yìí. ẹ̀ẹ́n bó tiẹ̀ jẹ́ pé Satguru Maraji ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti mọ ipa tó ń kó nínú ìlú ipa tó ń kó tí mo mean mi ò sọ pé bóyá ó ń contribute nǹkankan sínú society ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ó dá dúró ni kò gbàgbọ́ nínú Jésù kò dẹ̀ gbàgbọ́ nínú ànábì kódà kò gbàgbọ́ nínú gbogbo àwọn babaláwo àbíṣẹ̀ṣe nítorí kan sọ ni pé òun ni mẹsáyà àsìkò yìí ẹni ó bá gbà fóun ọ̀dọ̀ náà ní lọ́ta kò péré lọ́lọ́run o ṣùgbọ́n fira ẹ̀ sí kàtígórì àwọn jésù àtànàbí yẹn ó wá ń sọ fún wa pé òun tún senior ànàbí àti jésù now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá rí fọ́tò kan níbi tí gúrú màràjì àti ọ̀ní ọ̀fífẹ́ ti ń sọ̀rọ̀ kò ń ṣe kí wọ́n sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ bí ìgbà tí wọ́n wà ní patí kan tí wọ́n jọ dúró ó wáá fa nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá kan náà bá fẹ́ máa bínú wọ́n ní ṣó yẹ kí irú Ọọ̀ni of ìjọ yẹ kán tiẹ̀ máa bá Guru Maharaj sọ̀rọ̀ àwọn èèyàn wá sọ pé ah ọ̀rọ̀ tí wọ́n ń sọ pati náà ti pàdé kódà kódà ọ̀rọ̀ tó ń sọ kò tó ṣẹ́jú márùn-ún ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ń lọ bó ti wulẹ̀ kó dáa tó bó bá dùn máwọn kan nú kò ní dùn máwọn kan nú tí àwọn kan bá gba nǹkan tẹ́ ẹ ṣe tàbí tí wọ́n bá gba nǹkan tẹ́ ẹ ṣe tí wọ́n gbà wọlé bó ṣe ní kó dáa tó àwọn kan làwọn ò gbà wọ́n wá béèrè wọn ní ah, ah, ṣé bí Ọọ̀ni of Ifẹ̀ náà mọ irú èèyàn tí Gúrú Màràjì jẹ́ ǹjọ́ yẹ kán fààyè gba Gúrú láti jẹ́ pé kán wáá jọ jẹ́ ọlọ́rọ̀ rò pé tọ́rọ̀ bá ti jọ́rọ̀ òkèrè bí ò bá lé inú kó lé inú kó dín ṣùgbọ́n lóòótọ́ àwa náà rí fọ́tò kan tó jẹ́ pé Satguru Maraji àti kábíyèsí Ọọ̀ni of Ife a rí fọ́tò kan tó jẹ́ pé àwọn méjèèjì wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ bígbà tí wọ́n ń tàkùrọ̀sọ bóyá ní patí ni o àbí wọ́n wà níbì kan àwa náà rí fọ́tò yẹn àjọṣepọ̀ tàbí ọ̀rọ̀ tí wọ́n jọ sọ yẹn bóyá lójú agbo tàbí níbòmíì ojú wo lẹ lè. Le fi wo irúfẹ́ ọ̀rọ̀ yẹn ǹjẹ́ aburú wà nínú kí odidi ọ̀jájá kan máa bá gúrú sọ̀rọ̀ ní patí àbí kí gúrú kó súnmọ́ ọ̀jájá ọ̀ní ọ̀fífẹ́ àbí kò sí nǹkan tó burú ńbẹ̀. Ah, ẹ ṣeun olóòtú fún gbogbo ọ̀rọ̀ tí ẹ ti gbé kalẹ̀ àti èyí tí ẹ béèrè lágbọ́rọ̀ ọlọ́run ẹ̀yin náà tẹ̀ ń béèrè tẹ̀ ń sọ ẹ ò ní ṣì sọ. àmì o. ẹ ní àkọ́kọ́ ẹ sọ ọ̀rọ̀ kan lákọ̀ọ́kọ́ níbẹ̀rẹ̀ pé bàbá Sadhguru Maharaj wọn ò kí n ṣẹlẹ́sìn kìrìsìtẹ́nì kò ṣẹlẹ́sìn mùsùlùmí bẹ́ẹ̀ni ẹ̀sẹ̀ ara wọn náà ń dá ṣe. Mm. ẹ wá sọ̀rọ̀ kan wípé bó tẹ̀ jẹ́ wípé wọn ò contribute sí ọ̀rọ̀ ìlú mm. ibẹ̀ mo kọ́kọ́ fẹ́ clear. ok tí wọ́n bá ti Guru Maharaj gbogbo alamọ̀ yìí pé ọlọ́run ara rẹ̀ ló pe ara rẹ̀ bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n dẹ̀ gba tiẹ̀ gbọ́ wọ́n ń tẹ̀lé hmm. ṣùgbọ́n wípé kò contribute sí ọ̀rọ̀ ìlú yẹn èmi ò rí pé kò ṣe o ó contribute sí ọ̀rọ̀ ìlú nítorí pé àwọn kan ń tẹ̀lé irú àwọn tó dẹ̀ ń tẹ̀lé yẹn torí population tó ní congregation tiẹ̀ àwọn kan ń jẹ lábẹ́ ẹ̀ ó ń ṣe fáwọn kan torí pé n tí ò bá n tó ń ṣe tó bá lòdì sí òfin ìlú wa ni ọlọ́pàá ó ti gbé wọ́n ti hmm. stop ẹ̀ pé n ń ṣe o ó lòdì sí òfin orílẹ̀-èdè nàìjíríà so a lè sọ wípé kò contribute ok ok ní apá abẹ́yẹ gbogbo àlàyé mọ́ Saguru Maraji àwa kan kan tẹ̀ tó bí wá sáyé láti mọ̀ àwa kan àti kékeré láti ń gbórúkọ Saguru Maraji hmm. tó sì ń ṣèjọba tiẹ̀ ẹnìkan kò dẹ̀ di lọ́wọ́. kò dẹ̀ sẹ́ tó di lọ́wọ́ ó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ṣe ó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe tó dẹ̀ ń ṣe tiẹ̀ tó dẹ̀ ń ṣe ìjọ tiẹ̀ bó tẹ̀ jẹ́ pé àwọn kan wọ́n ń sọ ìdàkejì àwọn kan ń sọ ìdàkẹta àwọn kan ń sọ ilé ṣùgbọ́n kò sí tẹ̀dá ṣe lórí tí wọ́n ní sọ nípa rẹ̀ so mm. Saguru Maraji ó níjọ tiẹ̀ ọlọ́run ara rẹ̀ ni olóhùn gbàgbọ́ nú pé ọlọ́run kan wà kò sì gbàgbọ́ nú ẹ̀sìn kìrìsìtẹ́nì kò dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀sìn mùsùlùmí ó gbàgbọ́ nínú ẹ̀sìn tiẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn tiẹ̀ tó fi lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà wọ́n sì ń tẹ̀lé ẹ̀sìn tiẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni rẹpẹtẹ. ẹ jẹ́ ká bọ́ sí ọ̀dọ̀ bàbá wa olórí adé ọba adéyẹyẹ ẹnìtàn ògúnwùsì ọba orí adé ni. ok. kí o tó jọba orí adé gan ẹ oníṣòwò ni is a businessman tó ti bá lọ́balọ́ba ṣepọ̀ kó tó wá di pé ó wá jọba orí adé káwá wo ọba orí adé tó wá jẹ yìí ó jọba aládé ọba aládé ó sì bá lórí ohun gbogbo ni kò sẹ́ni tí ọba aládé ò lè bá ṣe o. kò sẹ́ni tí ọba aládé ò lè bá ṣe. Hmm. o kò bá jọ olóṣèlú ni o kò bá jẹ kólódé tí òkè ẹ jẹ́ kankan kó má pẹ̀lẹ́ wá ká tó máa sọ̀rọ̀ lọ tí hmm. ọba adéyẹyè ògúnwùsì àti pásítọ̀ adébóyè tó jẹ́ olórí redeem tó ya picture pọ̀ kí ló dé tí wọ́n sọ pé kí ló dé tí ọba adéyẹyè ṣe bá pásítọ̀ adébóyè ya fọ́tò pọ̀. Hmm. tó bá bá eh, Bishop Oyèdè kò yà fọ́tò pọ̀ kí ló dé tí wọ́n ṣe sọ pé kí ló dé tí ọba aládé ọba ẹlẹ́sìn ìbílẹ̀ tó ń bá Bishop Oyèdè kò mm, mm. ṣùgbọ́n tọ́mọ́ wa rí ọba wa Adéyẹyè ẹni tògùn Ọ̀jájá kejì àti Gúrú Màràjì tájọ dúró ìṣẹ́jú mẹ́wàá gan àbí ogún ìṣẹ́jú tí wọ́n jọ ń sọ̀rọ̀ ìyẹn ò ní pé bàbá wa Ọ̀jájá wọ́n ti ṣe tí ò dáa àbí wọ́n kọjá ìyàrá wọn rárá kò sẹ́ni tí ọba ò lè bá tó pọ̀. kò sẹ́ni tọ́ba ò lè bá tó. kó jẹ́ àjẹ ayé àti àjẹ ọ̀run gan Ni ọba Aríyẹyẹ rí wọ́n tún jọ ṣe pọ̀ hmm. nítorí pé ọba ò lòdì sí èyí kankan ọba ó ba lórí ohun gbogbo ni kó jáǹjànú ní ọba Aríyẹyẹ pàdé wọ́n jọ dúró wọ́n jọ sọ̀rọ̀ hmm. bó ni ó ṣe dá bó lélẹ̀ ó ṣe dá nítorí pé ọba Aríyẹyẹ kò lè dúró níbi ìbàjẹ́ hmm. so nígbà tá a rẹ̀ ti sọ wípé Sadguru Maharaji ó lẹ́sìn tiẹ̀ tó ń ṣe ó sì láwọn tó gbàgbọ́ ó sì láwọn tó ń tẹ̀lé káàdì eh. tó dẹ̀ ń ṣe ni ó lòdì sí òfin ìjọba ni ìjọba ti dá dúró pé ìtẹ̀ ń ṣe o ó lòdì sí òfin ìjọba. torí ó ti wà tipẹ́ tipẹ́ ó ti wà ní àìmọye ìjọba ìjọba ìjọba ìjọba tó ti lọ ó sì wà ń níwọ̀n gbà tó yẹ pé nǹkan ti Saguru Maraji tó ṣe tí wàá ti lòdì sófin ìjọba èmi ò rí nǹkan tó burú bẹ́ẹ̀ pé Sadguru Maraji àti ọba ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tí Ilé Ifẹ̀ ipò wọn jọ dúró wọn jọ ń sọ̀rọ̀ mm. Hmm. wọn bá jọ sọ̀rọ̀ wọn náà wà kò sí nǹkan tó lòdì ńbẹ̀. pé kò sí nǹkan tó burú ńbẹ̀. kò sí nǹkan tó burú ńbẹ̀ kí wọ́n jọ ń sọ̀rọ̀. torí àwọn ṣe mú eh, eh, eh, example wà wípé nítorí wọ́n bá díyẹ yìí tó fi mú pásítọ̀ adébóyè báyà fọ́tò tó fi ń bá pásítọ̀ sọ̀rọ̀ tó ń bá àfa sọ̀rọ̀ tó ń bá àwọn àfa sọ̀rọ̀ so kò sí nǹkan tó le jù pé wọ́n bá sẹ́kù máa jẹ wọ́n ipò ọjọ́ lọ́rọ̀ pọ̀. àmójú wo lẹ fi wo ìrònú àti àfojúsùn Sajguru Maraji ní àwùjọ wa. ìrònú tèmi fi wo Sajguru Maraji láwùjọ. Mm, àti ìgbésẹ̀ sí àti àfojúsùn ẹ̀ pé Sajguru Maraji tí wọ́n ní pé àwọn dá wà ní. ṣẹ̀fẹ̀ kí mo sọ níbẹ̀rẹ̀ pé nǹkan tí Sajguru Maraji tó máa ń ṣe bóyá kò dáa ní o bóyá wọ́n ń ṣe bí ní o ní kọ̀kọ̀ ní bóyá wọ́n ń ṣe bí gbangba ní o bóyá wọ́n ń ṣe rere ní kọ̀kọ̀ wọ́n ń ṣe rere ní gbangba so far as tí òfin Nàìjíríà tí ò ti go against ẹ̀ tí ò ti stop wọn pé intanet ṣe o ó lòdì sí òfin ìjọba. táwọn ìjọba ò ti lè lọ mú un. ká ló lòdì sí òfin ìjọba ni ìjọba ò ti mú wọn ti dá. torí pé látàyé àwọn Sani Abacha before before jẹ ti wà ti pẹ́. ni bàbá yẹn ti wà títí up to date. a sì rí ìjọba kankan kó lọ ká mọ́. kankan tó lọ ká mi kó intan ṣe o ó lòdì sófin ìjọba bóyá ó ń pààyàn oríyàn mọ́lẹ̀ ni o bóyá ó ń ṣoore ni o. àbí wọ́n tiẹ̀ ti kàn kankan mọ́ ọ̀dọ̀ ẹ̀. kò sí evidence tó jáde pé ìjọba báyìí báyìí wọ́n stop Saguru Maraji so èmi ò rí nǹkan kan tó burú ni pé Saguru Maraji àti ọba Adéyẹyè Ògúnwùsì wọ́n jọ dúró jọ lórọ́pọ̀ nítorí pé ọ̀rọ̀ tẹ́jọ́ ń sọ̀pọ̀ àwọn bóyá bóyá fún positive one ilẹ̀ wa ni tilẹ̀ yorùbá ni mm, mm, mm. torí ìtí ò bá dá lọ́rùn kò síbi tí ọba wa adéyẹ gúúsì tí wọ́n lè fi gbé ọ̀rọ̀ ẹ̀yin náà já wò nígbà tí ọba wa adéyẹ gúúsì tí wọ́n fẹ́ wọ ilé ilé agbára lọ fún ọlọ́jọ́ festival fún ọjọ́ méje ìgbà táwọn oníròyìn jáde àwọn oníròyìn sọ wípé bàbá wa fẹ́ wọ ilé láti lọ bẹ àwọn alálẹ̀lẹ̀ nítorí ọ̀rọ̀ asun strike àfihàn orílẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ àmọ́ torí alájọ sọ pé a ò mọ tí ọba wádìí ẹ̀yọ̀ gúúsì tí àwọn àti gúrú bá gúrú màlájì sọnù àwòrán tá a rí. bóyá nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè wa náà ni bí ọ̀rọ̀ orílẹ̀-èdè wo ṣe dà. kádàkì bọ́lọ̀ bílẹ̀ yorùbá ó ṣe dà náà ni wọ́n sọ. bọ́lọ̀ bílẹ̀ yorùbá ó ṣe dà bóyá positive way ni wọ́n sọ. ṣùgbọ́n ẹ̀mẹ́pà wọ oníwèé ìròyìn ọ̀pọ̀lọpọ̀ wa ohun tí ò bá ṣẹlẹ̀ làwọn gbé jáde. Hmm. bẹ́ẹ̀ ni. Ah ṣùgbọ́n tá a bá ní ká fojú wo abala kan pa ti Guru Maharaj nìyẹn gẹ́gẹ́ bí Ọọ̀ni of Ifẹ̀ inú mi ti ẹ̀dùn pẹ́yìn jọ mọ̀ fẹ́ ajẹkọjẹ pọpọlọpọlọ tẹ bá ń sọ. ǹjẹ́ ò ní sọ pé à ń sọpọ́tì. ẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nígbà tẹ kọ́kọ́ sọpọ́tì Guru <laughs> Guru ẹ sọmọ fẹ́ tábà ní bóyá tọ́wọ́ pẹ́ mọ̀fẹ́ náà ni Guru náà sì à ní kí bóyá torí pé Guru jọ mọ̀fẹ́ ni bò tá a dúpẹ́ pé Guru kì í sọmọ fẹ́ ẹ já padà sórí ọ̀rọ̀ kábíyèsí ọba Adéyẹyè a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló máa ń lọ sọ́dọ̀ wọn oníkálukú máa ń lọ fún mọ̀ràn a rí i pé ọba ò bẹ́lẹ̀ bá dé ọba máa embrace e. bí tọ̀hún dé ọba máa fà mọ́ra ojú wo lẹ fi wo ìṣesí ọba pẹ̀lú àwọn olóṣèlú. bẹ́ẹ̀ni ẹ ṣeun olóòtú. àti bíbí tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ń bínú pé kábíyèsí yóò bá níṣẹ́ lọ́yẹ̀kẹ́ lọ́yẹ̀kẹ́ mọ́ bá sọ̀rọ̀ kọ́ ẹ̀kẹ́ báwọn olóṣèlú yìí sọ̀rọ̀ mọ́ <laughs> mo fẹ́ kẹ́ ẹ bá yànnà náà gbogbo igun méjèèjì yẹn ká má ṣe gbàgbé wípé ọba adéyẹyẹ ògúnwùsì wọn ò jọba lórí àwọn olóṣèlú nìkan o ọba adéyẹyẹ ògúnwùsì wọn ò jọba lórí àwọn APC nìkan o wọn ò jọba lórí PDP bẹ́ẹ̀ wọn ò jọba lórí Labour Party nìkan bẹ́ẹ̀ wọn ò jọba lórí àwọn Odùduwà nation nìkan o ó jọba lórí gbogbo Yorùbá ni lórí gbogbo Yorùbá lórí gbogbo ọba aládé ó tún wá dàbí lídà kán yẹn jẹ́ lídà aṣíwájú. aṣíwájú ẹ tó ẹ̀dẹ̀ ti já aṣíwájú tí gbogbo ẹ̀ bá ń wá sọ́dọ̀ yín ẹ ò lè ta ẹnìkan dànù kẹ ẹ mú ẹnìkan mọ́ra. gbogbo wa náà máa kó mọ́ra èyí tí ó kẹsẹ̀lẹ̀ ni pé ọba wa yóò wá máa fún wọn ní ìyànjú yóò wọ́n fún wọn ní advice pé ẹ̀yin tẹ́ fẹ́ ṣe yìí o tó bá jẹ́ ìlẹ̀ débẹ̀ o ẹ ṣe dáadáa o kẹ́ múnú aláàlú dùn ẹ ṣe lè dáadáa ẹ ṣe tàn dáadáa. ọ̀pọ̀lọpọ̀ rò tó olóṣèlú bá débẹ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ bá lé ẹ̀ dànù ni. ọba ò lè lé olóṣèlú dànù nítorí pé olóṣèlú aráàlú náà ni wọ́n olóṣèlú tìlú náà ni wọ́n sì ń ṣe olóṣèlú ó dẹ̀ wà ní under law àlè sọ pé a fẹ́ ta olóṣèlú dànù ọba ò lè ta olóṣèlú dànù àti ọba ò lè ta àwọn christian dànù ọba ò ta mùsùlùmí dànù ká má ṣe gbàgbé ọ̀rọ̀ gúrúbàrà tá sọ. tá bá bọ̀. tó bá wù mí mo lè sọ pé ẹ̀sìn màá ṣe. kan ló christian o. ni bẹ́ẹ̀ àwọn kan ò àwọn kan kò hmm. ṣe ẹlẹ́sìn àbáláyé àwọn kan ò tún ṣe yẹn o. wọn kò tiẹ̀ ṣe kankan. àwọn kò ṣe kankan ọ̀tọ̀ tún lẹ́sìn táwọn mi ó láwẹ̀sì kan tó wá láti India tó wá láti òtáwọn kan tó ń ṣe o. Hmm, hmm, tí àdẹ kọ̀ndẹ́mẹ̀ tí ìjọba ò kọ̀ndẹ́mẹ̀ sọba tí ìjọba ò wá ti lè kọ̀ndẹ́mẹ̀ sí Guru Maharaji kò sẹ́ni tí ò tọ̀ láti lọ ṣe ẹ̀sìn Guru Maharaji kò lẹ́sẹ̀ tí ò lè pa tó bá dọ̀la ẹ lè rí píkṣọ yín bọ́bà àti Guru Maharaji tàjọ á píkṣọ pọ̀. so bàbá wa ní Adéyẹyè Ògúnwùsì ọjọ́ jáde lè fẹ̀ kò sí ẹni tí wọn ò lè bá ṣe pọ̀ wọn ọ̀dẹ́lẹ́ táìlì kankan dànù bó bá dọ̀la bí pdp bá lọ sí ààfin wọn wọ́n máa gbà lálejò. wọ́n á gbà lálejò. tọwọ́ tẹsẹ̀ ah, wọ́n á dẹ̀ ṣe ìwọ̀ntán lè ṣe pé báyìí ni ká ṣe o báyìí ni ká ṣe tẹ̀ bá débẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé apc náà ló dé àfihàn bàbá wa ògúnwùsì báyìí ó tẹ̀ tó gbà kán gbà tí olórin tó ṣẹ̀ ń dìde pọ́tébù zazu tó dé làwọn yẹn sọ pé yẹn gbogbo ẹ̀ ní ọba ń gbà láàyè. èmi náà gbọ́ yẹn mo gbọ́ ọba ò lè lé èèyàn dàbí. wọ́n ní sọ́yẹ́ kẹ́gbà sàásù láàyè. tẹ́wọ̀ ni àbúrò mọ́ gbàlejò kọ́lù. àwọn mr macaroni kan máa gbà wọ́n láàyè láàfin sọ́yẹ́ kó no ọba ó ba lórí ohun gbogbo ni ọba gbọ́dọ̀ kó yẹn mọ́ra ni. lórí hmm. tí ọba ọba tún gbárù wọn láàyè ara wọn oníwèé ìròyìn tí wọ́n jáde pé ọba ń ta àwọn kan dànù ṣé bí yorùbá ni gbogbo wa. wọ́n fà wọn kan mọ́ra. wọ́n fà kan mọ́ra so bó ṣe yẹ kó rí náà nìyẹn ẹnikẹ́ni tó bá ti lọ sí ààfin ọba ọba gbọ́dọ̀ gbà mọ́ra ni ọba ní wàá lo ipò ọba láti fi bá wọn sọ̀rọ̀ ẹ pé báyìí ni kẹ́ ẹ ṣe báyìí ni kẹ́ ẹ má ṣe eléyìí ni kẹ́ ẹ má ṣe ibi ni kẹ́ ẹ ṣe tọ́ni kẹ́ ẹ tọ́ ibẹ̀ ẹ ní hmm. ọgbọ́n wàá fipò ẹ̀ sọ̀rọ̀ fún wọn pé ìyà ń jẹ aráàlú o ìyà ń jẹ òṣìṣẹ́ ìyà ń hmm. jẹ ọ̀dọ́ ọ̀rọ̀ iléèwé àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ owó àwọn òṣìṣẹ́ níbi tára ti ní àwọn èèyàn ibẹ̀ ni ọba ò ti fipò ẹ̀ láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí àwọn olóṣèlú bá ń wá sí ààfin ọba táwọn èèyàn wá tí ọba ń ta wọ́n dànù báwo lọ́ba ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ báwo lọ́ba ọba ṣe fẹ́ nípàdé pẹ̀lú wọn. ok gbogbo àtàwọn bá ní tọ́ba kí ọba láàfin àbí tó bá pàdé ọba ní program. Hmm. ibẹ̀ ni ọba ò ti fi opportunity. láti ti ọ̀rọ̀ bọ̀ wọn lára. láti ti ọ̀rọ̀ bọ̀ wọn lára pé báyìí ń ṣẹlẹ̀ o báyìí ní ká ṣe torí olórí olórí làwọn. olórí ni wọ́n. bẹ́ẹ̀ ni true olórí ni wọ́n ti gbọ́rọ̀ tí ibi tí bàtà ti ń ta aráàlú aráàlú lẹ́sẹ̀. Hmm àlàyé àlàyé iṣẹ́ ìwà yé mi ni ṣùgbọ́n ojú wo lẹ rò pé ọ̀ní òfìfẹ́ fi wo ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ asuu torí pé ọ̀rọ̀ tó jẹ́ pé ó tún mègbòrò títí ń ti pé kò dẹ̀ kò in fact mo lè sọ fún pé ọ̀rọ̀ asuu ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn lásìkò tá a wà yìí ìjọba yarí ó lóun ò ní gbọ́ nǹkan tí asuu ń sọ kódà wọ́n ṣe débi pé asuu ló yẹ kó gbéjọba lọ sílé ẹjọ́ pé wọ́n jẹ àwọn lówó ṣùgbọ́n ìjọba ló tún gbé àsùn lọ sílé ẹjọ́ ìjọba tó dẹ̀ gbé àsùn lọ sílé ẹjọ́ àwọn náà mọ̀ nǹkan tó fẹ́ ṣe dídé tí wọ́n délé ẹjọ́ tí wọ́n padà dé láti ilé ẹjọ́ báyìí ilé ẹjọ́ kan pàṣẹ ni pé ẹgbẹ́ àsùn ó lọ wọṣẹ́ báyìí tipátupá báyìí túláàsì àwọn wá ń sọ̀rọ̀ nu ẹgbẹ́ àsùn pé nígbà tẹ́ wá ní káwọn kìíní yóò wọlé ṣé kán wọ ṣé kán wọlé sí inú òfìfo nìkan máa fi lọ sílé ìwé ni àbẹ́ fẹ́ kí awórókó gbé wọn lé ìwé ẹjẹ́ amúlẹ̀yìn kọ̀ọ̀kan ojú wo tàbí ìhàwó lẹ́rù pé ọ̀ní òfìfẹ́ wa kọ sí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ asuu. ẹ ṣeun olóòtú ẹ rí i pé gbà tí à ń sọ̀rọ̀ látẹ̀kan ó fẹ́ dàbí pé òmí lọ sókè. ẹ ń gbà tó a dórí mo rí i pé bí gbàbálù fẹ́ láǹdì ni. ó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé <laughs> ah. fún orílẹ̀-èdè nàìjíríà bá a ṣe sọ pé orílẹ̀-èdè nàìjíríà a máa ń pè ní giant of africa. Hmm, kódà tó máa ń sọ pé ilẹ̀ tó ń sàn fún wàrà àti oyin. ìtìjú ni fún orílẹ̀-èdè nàìjíríà wípé iléèwé orílẹ̀-èdè nàìjíríà wọ́n wà ní strike fún over seven months ah! oṣù méjì díẹ̀ sẹ́yìn ah! ìtìjú gbà ní fún orílẹ̀-èdè nàìjíríà ìtìjú dẹ̀ ni fún àwọn ìjọba orílẹ̀-èdè nàìjíríà a gbọ́ wípé àwọn ìjọba àpapọ̀ wọ́n gbé ìjọba asu lọ sí ilé ẹjọ́ hmm. nígbà tí dẹ́ẹ̀dẹ̀ ilé ẹjọ́ ilé ẹjọ́ dá ilé ẹjọ́ wípé kí àwọn asuu kí wọ́n padà sí ilé ìwé wọn kán sì bẹ̀rẹ̀ iṣẹ́ àwa padà gbọ́ wípé àwọn asuu náà wá yarí o wípé àwọn ò lọ pe ẹjọ́ padà ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. wọ́n làwọn máa pe ẹjọ́ kò tẹ́ lọ́rùn. wọ́n làwọn ó pe ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn padà báyìí. kọ́nà tó fẹ́ padà gbéjọba lọ sílé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. nígbà tó bá ń pe ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn tẹ́ ń gbéjọba lọ sí ilé ẹjọ́ ìjọba ǹjẹ́ ṣé kò dàbí pé wọ́n ń ba ilé ayé àwọn ọmọ jẹ́ ni. àbí ká sọ pé bí ìgbà téèyàn ń fi ẹjọ́ ìka sun ìka. èèyàn ń fi ẹjọ́ ìka sun ìka èmi èmi ò ní lo ọ̀rọ̀ yìí pé wọ́n ń fi ẹjọ́ ìka sun ìka. èmi ò ní lo bẹ́ẹ̀ nítorí pé tíjọba bá nìkan padà sí ẹnu iṣẹ́ wọn padà. Hmm. ìjọba tó nìkan padà ẹ̀yin ò tí ì mọ̀ tíjọba fẹ́ ni kẹ́ ẹ ṣe ìjọba pàṣẹ kẹ́ ẹ padà ẹ̀yin lè ò padà ẹ̀rẹ̀ ti ń lo oṣù méje nílé ìjọba sì ní kẹ́ ẹ padà sẹ́nu iṣẹ́ ẹ̀yin lè ò ní padà ǹjẹ́ ṣé à ń tún ilé ayé àwọn ọmọ wa ṣe ni àbí à ń ba ilé ayé àwọn ọmọ jẹ́ lóòótọ́ wọn ti sanwó oṣù ṣùgbọ́n ìjọba tó ní kẹ́ ẹ padà tíjọba ọba tí ní plan pé kẹ́ ẹ padà ẹ̀yin tiẹ̀ kọ́kọ́ padà sẹ́nu iṣẹ́ tẹ́ bá wá padà tíjọba ọba wá ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ẹ tún wá lè lọ strike padà ṣùgbọ́n ẹlẹ́ ò ní padà ò ní padà oṣù kìíní lọ oṣù kejì lọ ìkẹta lọ ìkẹrin lọ ìkarùn lọ ìkẹfà lọ ìkeje ló tún lọ yìí ǹjẹ́ àwọn ọmọ wa ṣé bí wọ́n ṣe máa jókòó lérè ká má dẹ̀ ṣe gbàgbé pé campaign ń bọ̀ lọ́nà òṣèlú ń bọ̀ lọ́nà ọmọ tó bá dẹ̀ ọwọ́ ọmọ tó bá dilẹ̀ lèṣù ń yálò hmm. tí àwọn òṣìṣẹ́ tí wọ́n bá wọlé padà ibẹ̀ ni àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti yàyàkuyà kalẹ̀ báyìí. kọ́mọ àdìpá àwọn ọmọ ya tọ́ọ̀gì. àwọn ọmọ tiẹ̀ ti ya tọ́ọ̀gì kalẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ti lóyún. ṣé ẹ wá ń blame àwọn olùkọ́ fásitì asuu ní báyìí. a máa blame àwọn olùkọ́ a dẹ̀ máa blame ìjọba àwọn méjèèjì ló lẹ́bi lọ́wọ́. ní ẹjọ́ lẹ́bi ẹjọ́ lẹ́bi ẹ ṣá ẹ máa bọ́rọ̀ bọ̀. nítorí pé tá bá wo ọ̀rọ̀ tí àwọn olùkọ́ wa náà ń sọ kì í ṣe ọ̀rọ̀ owó oṣù nìkan náà ń sọ o tá bá wo tá bá wo ní sísẹ̀ntẹ̀lé tá bá ń tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ asu kì í ṣe ó dà pé ọ̀rọ̀ owó oṣù nìkan kìí ṣe àkọ́kọ́ kìí ṣe kékeré so ó dà pé òun fẹ́ wà ní kẹta àbí kẹrin gan ni. ok ìtò ń jẹ́ ìtò ń jẹ́ nǹkan tó ń mọ àwọn òṣìṣẹ́ tó sọ pé àwọn ò ní wọlé tíjọba ò bá dá wọn lóhùn ó sọ pé tá a bá wo tá a bá compare ẹ̀ àwọn government university tó jẹ́ tìjọba tìjọba àti private university. ìyẹn tàwọn aládàáni. wọ́n máa rí pé ìyàtọ̀ ìyàtọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ̀. bí irú àwọn ìyàtọ̀ wo ni wọ́n ló wà òun náà mo fẹ́ mú jáde yìí ipe tó máa wo àwọn àwọn eh, offices wọn tá a bá wo classroom lecture rooms tí wọ́n ti ń lecture àwọn. tó ti ń fún ọ ní àwọn ìdánilẹ́kọ̀ọ́. wọ́n ló wọ́n ní tá a bá wo lecture rooms àwọn tìjọba ó kù díẹ̀ káàtó. Hmm. wọ́n ní irú class tó tó bá yẹ kí student bíi two hundred wà kíláàsì kéré ọ̀pọ̀lọpọ̀ ò ní lè wọ kíláàsì lẹ́ẹ̀kan náà ìyẹn bẹ́ẹ̀ táwọn bá tún wà nù lecture room táwọn máa ń give àwọn ọmọ ní lecture room student hmm. pọ̀. Mm àwọn ò lè pariwo jáde kí gbogbo yẹn gbọ́ kí gbogbo student gbọ́ nǹkan táwọn ń sọ bí wọ́n pé àwọn kan ń sọ̀rọ̀ ni kò sí PA system ok kò sí PA system tí táwọn máa ń sọ̀rọ̀ gbogbo bí àwọn microphone àti speaker àwọn ẹ̀ẹ́dẹ̀ wọ́n nǹkan tá a ṣe nu studio tó yẹ pé ẹnu ara nìkan la fi ah, sọ̀rọ̀ olúwa ló fẹ́ kéku ni o àwọn àdìkálà làwọn gbọ́ àmọ́ dàgbọ́ ni o so ara àwọn kan tó ń jáfure pé kò sí kò sí PA system táwọn fi lè communicate pẹ̀lú àwọn student. débi pàtì ẹ̀wà ni wọ́n tan ac sí wọn lórí. ac ẹbí tẹ̀ka sọ̀rọ̀ ẹ̀sìn ní tábà sọ̀rọ̀ ẹ̀sìn ó jẹ́ pé àwọn ò ní wọlé mọ́. àdàbí kan. so àwọn nǹkan tó ń sẹ́ pé àwọn tó jẹ́ tí wọ́n ń rí di bíi science kò sí kọ̀ǹpútà kò sí nǹkan kan wọ́n ní ọmọ tó wà yunifásitì tí ò sí kọ̀ǹpútà ní school fún fún lectures ipe irú lecture làwọn give fáwọn ọmọ. so ó wá dàbí pé nǹkan tó ń jà fún gan owó oṣù kéré lábẹ́ ẹ̀kan tí wọ́n jà fún. owó oṣù fẹ́ẹ̀ jẹ́ bíi stage number two ni. number three ni nọmba tírì ni. torí pé wọ́n sọ pé tá a bá lọ sí private university wọ́n ní gbogbo nǹkan ló pé síbẹ̀ gbogbo nǹkan ló pé síbẹ̀ kí wọ́n ló ṣe àwọn university ti ìjọba tó yẹ pé òun ló yẹ kó dára jù òun ló yẹ kó ṣe é wò jù tó fi rí bẹ́ẹ̀ nǹkan táwọn olùkọ́ yìí tí wọ́n ń jà fún leléyìí tíjọba yìí sọ pé kí wọ́n ah. wọlé àwọn náà sì dúró pé àwọn ò ní wọlé o àwọn náà ó pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. ṣùgbọ́n tá a bá ní ká wò lóòótọ́ àwọn nǹkan tẹ ní àwọn olùkọ́ fásitì tí wọ́n ń jà fún yìí ó tó torí yìí tó nítorí pé. ṣé tówó oṣù ní ká sọ ni àbí ti àwọn facilities ti ẹ ní wọ́n ní wọ́n ní àwọn fáwọn. bẹ́ẹ̀ni. nígbà tẹ wá lọ́ọ́ káwọn olùkọ́ kan wọlé ìjọba ò tí ì mú kankan kúrò nú àwọn ìbéèrè wọn náà. ìjọba ò tí ì gbé ìgbésẹ̀ kankan ká má ṣe gbàgbé ipe kò sẹ́ni kankan tó wà nù ìjọba tó bú agbádá kalẹ̀ pé ìjọba ò lówó òun ò ṣèjọba mọ́. ààrí hmm. kankan látòrí president wa títí dé ìsàlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n wípé ìjọba ò lówó èmi ti bọ́ṣọ sílẹ̀ mi ò sí lọ́fíìsì mi ò ṣèjọba mọ́. Hmm. wọ́n ń gbowó oṣù wọn tán pé wardrobe allowance ni o visitors allowance ni o travelling allowance gbogbo ẹ̀ ló ń pé fáwọn ìjọba wa. tó jẹ́ gbogbo àwọn allowances wọn. gbogbo ẹ̀ ló ń pé kí wọ́n ló dé tó jẹ́ pé àwọn táwọn pè ní ọjọ́ ọ̀la wa àwọn ọmọ táwọn pè ní ọjọ́ ọ̀la àwọn equipment àwọn facilities wọn need a ṣe fún wọn university wa dàbí lè ó wá dàbí primary school ìjọba ah, àwọn kan táwọn lecturers wa tí wọ́n ń jà fún lélẹ̀ kì í ṣe nípa owó oṣù wọn nìkan. àmọ́ lẹ́ẹ̀kan mo rí pé ẹ blame àwọn Eh, òṣìṣẹ́ asu pé ó yẹ kán wọlé. ibi tẹ́bi náà ti blame wọn náà ni pé nígbà tíjọba ti ní kán wọlé. Hmm, gbogbo tó bá béèrè ìjọba ò tí ì fún wọn. kèé sóòdì náà ti ń sọ pé kán wọlé. ok àti oṣù díẹ̀ sẹ́yìn níjọba ti ní pé kí wọ́n wọlé ó ti yẹ káwọn náà wá wọlé padà tó bá wá wọlé oṣù kan tíjọba ò bá tiẹ̀ wá dáwọn lọ látọ̀ wá mẹ́ wọ́n ti ṣètò ẹtí nìkan wọlé wọ́n dẹ̀ wọlé ìjọba ni ò ìjọba ni ò dá wọn ló ìgbẹ́ làwọn yóò ti wá dìde sí wọn. ọ̀rọ̀ yín yé mi. ọ̀rọ̀ ti ń di pé àwọn àsùnkàn ti ń jẹ̀bi pé ìjọba tẹ́ kú gbé lọ ilé ẹjọ́ kẹgbẹjọba lọ ilé ẹjọ́ fọdún mẹ́wàá kódà ẹ lè win ìjọba kódà kéèyàn gbé ẹ lọ sí. ìjọba tẹ́ gbé lọ ilé ẹjọ́ àwọn tí wọn ò dájọ́ ìjọba ló fi wọn síbẹ̀. ìjọba ni. ó kẹ́ dàbí pé à ń dami sínú apẹ̀rẹ̀ ni. ibẹ̀ gbọ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé nígbà bá mú ẹjọ́ ìkà ẹ tó lọ fi sọ fún ìkà báwo kí lẹ fẹ́ bá ń bẹ̀. torí ẹ̀ mo ṣe sọ pé ǹjẹ́ safẹ́ pèjọba ní kàní sí ni. ìkà ni wọ́n jẹ́ lójú àwọn asù. ìkà ni wọ́n jẹ́ tí asù bá wò wọ́n. ni wọ́n jẹ́. kò sí tásù fẹ́ sọ ju pé irú èmi sìn èmi ò lè pe ìjọba níkà torí èmi ò ṣiṣẹ́ ní yunifásitì iṣẹ́ ara tèmi lèmi ń ṣe ìjọba ò jẹ mí lówó èmi náà ò wọn lówó. ká má ṣe gbàgbé pé àwọn asù wa iná kí wọ́n ronú kí wọ́n rò pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti wà ní fana ayé tó jẹ́ pé project lásán náà fẹ́ kọ. ẹ ìjọba náà kíjọba náà rò. tá ti lọ sí strike. ó ti yẹ yín ká pé bá rò pé báwọn ṣe ní ọmọ bọ́mọ tàwọn ṣe rí ni gbogbo akẹ́kọ̀ọ́ náà bá ṣe rí ìjọba ò ní jẹ́ káwọn aṣù bínú kódà ẹ̀yìn strike yẹ kọ ẹ pẹ̀lẹ́ strike yẹ kọ kọ yẹ kọ seven days. Hmm. gbogbo ìgbà tí wọ́n ti wà strike nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ pé wọn ò sí lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ń lọ skul lórílẹ̀‐èdè mi. wọ́n ti jáde. ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbàgbé pé àwọn ti parí yunifásitì. Hmm. tábà wo ìlú tábà lórílẹ̀‐èdè Ghana ó ti parí yunifásitì. láti ẹ̀wá sọ̀rọ̀ tó lọ kàwé lóyìnbó. tá ló ń dúpẹ́ ní church pé àwọn ti parí bẹ́ẹ̀ àwọn hmm. tájọ jẹ́ tẹ́jọ jẹ́ mẹ́tì kan náà sì wà ní inú suspension. kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹja ẹja sò tọrọ ẹja ẹja sò tọrọ gbé kínní. ìwé sọ síwájú pé a ó bùjọba a ó sì bọ àwọn asùn náà. Hmm. wọ́n ti jọba ló pọ̀ jù nítorí pé bẹ́ẹ̀ bá lẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ lówó lọ́wọ́ ẹ ṣáà ń gbowó oṣù ẹ̀ ń sanwó oṣù fúnra yín. Hmm. kí ló dé tí ẹ̀ ṣe dáwọ́ oṣù tí ń dúró pé owó oṣù ìjọba o ẹ̀yin tẹ́ wà nínú ìjọba a ò ní sanwó oṣù yín fún oṣù méjì oṣù mẹ́ta. káfi dá wọn aṣù lóhùn láfi dá wọn aṣù lóhùn. ṣé ẹ̀mọ̀ pa wọn aṣù náà náà ń kọ́ gbogbo yẹn lẹ́kọ̀ọ́ já. ibẹ̀ náà wọ́n ti dùn pé àwọn ìjọba ń ṣe tàwọn ibà wà àwọn aládìbò fún yín tá a fi yín síbẹ̀ ẹ̀yin kọ́ lẹ gbéra yín síbẹ̀ ó ṣọ́ ajẹ́ pé nìsín ẹ̀ wá lè dá ẹ̀ wá lè dá ìṣòro wa lóhùn mọ́. ṣùgbọ́n ṣe mọ̀ pé tí gbogbo aráàlú bá ti dìbò níta ń sọ nìyẹn pé àwọn ìjọba àwọn náà fi ọ̀rọ̀ sẹ́nu gbogbo àwọn tó ń jà fún Yorùbá nation. torí pé tó bá jẹ́ pé ìlú lọ bó ṣe yẹ kó lọ bóyá yorùbá nation yẹn àbátí ẹ̀ tí ì ah, gbọ́n sí ṣùgbọ́n gbọ́ jẹ́ pé ó dàbí kọ́ bá jọba lórí ìlú ọba tó jọba lórí ìlú àwọn aráàlú tó ń ṣèlú lé lórí wọ́n rí i pé nǹkan ò lọ déédéé eku ò bí eku ẹyẹ ò ké bí ẹyẹ ọmọ èèyàn ò fọ̀n bí ọmọ èèyàn kò sí nǹkan tó ṣẹ́kù náà ju pé kí ìlú máa dàrú lọ nígbà ọba ti di pé ìlú tó wà tó jẹ́ pé àwọn olórí nìkan ló ń gbádùn lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ẹ béèrè pé ipa òun náà kó nípa ọ̀rọ̀ asuu. nípa asuu bẹ́ẹ̀ ni. tí mo tí mo fi yà lọ sẹ́gbẹ̀ẹ́ kan. Hmm. nípa ọ̀rọ̀ kábíyèsí mélòó mélòó ni ọba Adéyẹyè fẹ́ sọ ó ti sọ sọ sọ sọ ìwọ́wọ́ ìjọba ló kù sí. mo máa ń fi ọ̀rọ̀ kan sọ ní gbogbo ẹ pé nígbà tí ọba lọ sí prógráàmù kan lábújá ebó sọ̀rọ̀ ń pa ọ̀dọ́ ipe wípé mm. àwọn ọ̀dọ́ tí wọ́n ń pa ti sẹ́gbẹ́ kan nígbà tí wàhálà bá dé tán àwọn tí wọ́n jọba orí adé àwọn làwọn ń jẹ̀yà abẹ̀. àwọn làwọn ń jẹ̀yà ẹ̀. gbogbo yín tẹ wà ní gọ́ọ̀mẹ̀ntì gbogbo yín jókòó làbújá Àbújá lè jókòó sí mélòó mélòó nínú yín ló lè padà wá sílé kẹ́ ẹ lówó náà wà gan nínú ilé yín nílùú tẹ ti jáde wọn kọkàn bọ́lẹ̀ nu mọ́tò fẹsẹ̀ rìn káàkiri àdúgbò ní àdúgbò tán ti bí ọ ṣùgbọ́n gbogbo yín jókòó làbújá àwọn ọba lẹ́wà filẹ̀ sílùú pé káwọn ọmọ fojú kówó tí ọ̀dọ́ ń ṣe ọba dé ibi wọn pé nínú hall tá a wà tá a ti ń give lecture ọ̀dọ́ wo ló wà bí tó kéré jù ọ̀dọ̀ tó kéré jù tó wà nù bẹ̀yẹn ní forty six years ṣé ọ̀dọ̀ láàpẹ̀ yẹn. ó ti ń kú lọ́dọ̀ àwọn last ọ̀dọ̀ ah, nìyẹn. àwọn last ọ̀dọ̀ nìyẹn. last ọ̀dọ̀ gan forty tiẹ̀ ni. à ń ṣe program kò sọ̀dọ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ bá ah, ti ń ah, dipo tí wọ́n forty six fifty. nígbà tá a ti ń ṣe eh, gọ́ọ̀mẹ̀ntì program tí wọ́n kárí ọ̀dọ́ àlọ́ báwo ni ọ̀dọ́ ṣe fẹ́ mọ̀gán tó ń ṣẹlẹ̀ nílùú a dẹ̀ sọ pé a wà máa sọ̀rọ̀ pé insecurity wà ń lò. àwa ní insecurity àwọn bàbá bàbá là ń carry along. àwọn arúgbó gbóngbó sọ gbóngbó tí ọba adéyẹyẹ sọ láti gba ẹ̀yìn sí ǹjẹ́ ṣé wọ́n mú lò. kínní ọ ṣọ́ọ̀kì mi o ọ̀rọ̀ tá à ń sọ ìṣọ́ọ̀kì mi o ọ ṣọ́ọ̀kì mi nípa ọ̀rọ̀ fún yín torí pé ọ̀rọ̀ lẹ sọ pé níbi tíjọba bá ti wà tí ò ti mójútó àwọn ọ̀dọ́ pé àwọn ọ̀dọ́ yìí they are the leaders of tomorrow. ṣùgbọ́n ẹ mẹ́ẹ̀ká gbẹ̀bù olóòtú kì í ṣe pé àárọ̀ bá fi o ok a lè bú àwọn ọba hmm. ṣùgbọ́n tabaru tọrọ náà gbà mí kò yẹ ká sọ ok mo fẹ́ ju ìbéèrè kan sáwọn tó ń gbọ́ wa ǹjẹ́ bí ọba wa kábíyèsí igbákejì òrìṣà ọba adé Ògúnwùsì ìjẹ́ bó ṣe ń tẹpa mọ́ tí wọ́n ń bàjọba sọ ní gbogbogbà nípa ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ǹjẹ́ bó ṣe ń sọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọba ládéládé yòókù náà tí wọ́n ń dìde tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ bóyá ìjọba bá ti gbọ́rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n jókòó sílé yìí. Hmm. pé tèmi bá fojú nù wò dáadáa ọba Ògúnwùsì Ọọ̀ni of nìkan ló ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́ o. ǹjẹ́ tó bá hmm. jẹ́ bẹ́ẹ̀ ni hmm. ọba ládéládé yòókù náà ṣe ń sọ̀rọ̀ táwọn náà ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ tábàgbàgbẹ́ngbẹ́ wọn sọ pé àwọn Oòduà nation wọ́n ń bú àwọn ọba kan gbà kan. ẹ pé wọ́n ń bú gbogbo àwọn ọba. tọ́ba ń bú àwọn ọba gbà kan èmi ò sọpọ́ọ̀tì wọn ṣùgbọ́n wọn ní tèèyàn bá nǹkan tó wá káyìn lára èyí lè fìbínú sọ jáde bọ̀ yóò dẹ̀ pé yẹn ń bú àwọn ọba ṣùgbọ́n wọn ò bú wọn. àwọn ọba wa wọ́n ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa àbí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa àwọn ọmọ wọn ń bẹ nílùú òkèrè tí wọ́n lọ léwu ká má ṣègbè pé àwọn tán ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà náà tí wọ́n bá lọ léèwé àwọn ni wọ́n ya àwọn ni wọ́n ya tọ́ọ̀gì lọ́la tí wọ́n yọ̀ ọ̀daràn lọ́la tí wọn ò ní jẹ́ káwọn ọba wa kí wọ́n sinmi Hmm. àwọn ọmọ wa tí àjẹkán lọ léwe lónìí àwọn ni wọ́n di nǹkan míì lórílẹ̀‐èdè lọ́la lọ́la tí wọ́n ní jẹ́ káwọn ọba wa kí wọ́n ní sinmi. ìyẹn lẹ́ ń sọ pa pé wọ́n tọ́ bá dilẹ̀ lè ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣẹ́ tẹ̀ ń sọ. lè ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣẹ́ ṣùgbọ́n ká ní gbogbo ọba wa ká láwọn náà ń sọ̀rọ̀ tán jáde bí ọba wa adéyẹyẹ ògúnwùsì ọ̀jájá kejì bó ṣe ń sọ̀rọ̀ ni hmm. bóyá wọn olórí bóyá wọn ò ti fetí sí nǹkan tí wọ́n ń sọ. àmọ́ ṣé ẹ lérò pé bóyá torí pé ọba ọ̀jájá náà jẹ́ ọ̀dọ́ because tabanika wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ yorùbá. aláwọn ọba díẹ̀díẹ̀ náà tó jọ̀dọ̀ olúwọ̀fọ́rí ọ̀dọ́ ni. irọ́ ẹ ti ẹ̀jẹ̀ kábọ̀tì ẹ̀ lọ jìnnà síbẹ̀ yẹn eh. ẹ̀jẹ̀ wá sílẹ̀ yorùbá. ilẹ̀ eh, torí tabanika olúwọ̀fọ́rí náà àwọn students náà wà ń bẹ̀. ẹ ẹ tí mo tiẹ̀ ń sọ. bọ̀dílẹ̀ yorùbá olùwọ̀tìlú ìwò ọ̀dọ́ ni àlepẹ́ olúwo lárúgbó ọ̀dọ́ ni olúwo tìlú ìwò náà. bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ni ọ̀dọ́ ẹ tẹ̀ jáyọ̀ táwọn ọ̀dọ́ kó tó bá jẹ́ pé àwọn olórí àwọn olórí adé àwọn olórí aládé. orí adé wọ́n ti ẹ̀ jọ́dọ̀ wọn jọ́dọ̀. olórí aládé ni wọ́n ṣùgbọ́n nǹkan tó nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ó yẹ kí wọ́n sọ̀rọ̀ kòkòrò àtọ́wájẹ́pọ̀ dọ́ ni kó tó sọ̀rọ̀ ebi bàbá làwọn náà ipò bàbá mm, náà wà mm, mm, táwọn náà bá jáde tí wọ́n bá àwọn olórí olórí wa sọ̀rọ̀ inú àwọn ọ̀dọ́ náà dùn pé àwọn ọba wa náà tiẹ̀ ń jà fún wa. pé kó tó kó tiẹ̀ tó di pé bí ẹ tiẹ̀ darúgbó kẹ́ kó tó di pé wọ́n kú káwọn náà tiẹ̀ jáde kí wọ́n sọ̀rọ̀ ọba yìí ó ṣe pa tiẹ̀ ṣùgbọ́n a lè tọ́ka sí ọba báyìí pé ọba báyìí náà ṣe pa tiẹ̀ àwọn náà sọ tiwọn fún ìjọba àárí ọba kankan tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀ọ́ni ọ̀fìfẹ́ nìkan ló ń jáde sáwọn ọba tó ń ṣe bẹ́ẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé òní president gbogbo ọba yorùbá ó ti yẹ káwọn ọba yòókù náà kàn tiẹ̀ jáde kàn máa sọ̀rọ̀. ẹ jẹ́ kí gbogbo wa kájọ pa ẹnu pọ̀ kájọ pa ẹnu pọ̀ síjọba. irú àwọn ọba yorùbá tó bá wà lábẹ́kù ní ìpínlẹ̀ Ògùn àǹtẹ̀kọ Ọ̀yọ́ Ọ̀ṣun Oǹdó Èkìtì gbogbo Kwara àmọ́ pé ìjọba wọ́n fetí sọ̀rọ̀ tí wọ́n ń sọ. ẹ wá o wọn á ní ọ̀dà bíi pé táwọn orí adé ń sọ yìí. nǹkan ti ń ṣẹlẹ̀. tọ́ndẹ̀ sọ pé ẹ̀yin ìjọba ṣe ń pé tí wọ́n bá rí pé orí adé kan ló ń sọ̀rọ̀ ni wọ́n lè dojúlé ṣùgbọ́n tó bá rí kí gbogbo orí adé ló ń sọ̀rọ̀ wọ́n fi ẹnu kò sí ojú kan. nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la fẹ́ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la fẹ́ bẹ́ẹ̀ kásá bẹ́ẹ̀ káwọ́ ni ìjọba máa fẹ́ wù bẹ́ẹ̀ lóòótọ́ ìjọba ò fetí sí wọn bó ti ẹnìkan bá ń sọ̀rọ̀ ìjọba ò sọ pé àwọn ti gbọ́ náà ni. wọn á kẹ́rù pé ọ̀dà kábíyèsí ṣe ń tẹ́fẹ́ nìyẹn àti gbọ́ but láàrin àwọn ìjọba lóòótọ́ wọ́n lè máa rò pé ṣé báwọn yòókù wọn ò sọ̀rọ̀ ó ṣe wá jẹ́ pé inú àwọn ọba bíi mẹ́sàn-án tó wà nílẹ̀ Yorùbá ó sì jẹ́ pé a kàn sọ fún un pé ọba pa àti gbọ́ ni ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá dé dúró yìí eh, ọ̀nà wo wà ní àwọn bá fi lè túbọ̀ contribute sílẹ̀ Yorùbá. Ah, ẹ bá wọn bá ń ṣèpàdé. a kò máa gbọ́ pé wọ́n ṣèpàdé lọ́balọ́ba. àwọn máa ń ṣèpàdé lọ́balọ́ba lọ́ba irú ìpàdé tó ń ṣe yìí tó máa gbé ìpàdé wọn tó gbé lọ sí Àbújá pé àwọn fẹ́ rí ààrẹ ààrẹ wọn lè sọ pé rárá pé àwọn ọba ò lè rárẹ̀ ìjẹ́sà ti ẹ̀gbọ́n rí nínú ìtàn pé àwọn ọba wọn lọ bá ààrẹ ṣèpàdé pé kọjá pé àwọn ọba ilẹ̀ yorùbá náà kóra wọn lọ tóra àti gbọ́ àti rí kan tá a rí ọba àwọn ọba ilẹ̀ haúsá ilẹ̀ ibo àti ọ̀ọ́ni ọ̀fìfẹ́ nìkan láti ilẹ̀ yorùbá ọ̀ọ́ni ọ̀fìfẹ́ nìkan ló lọ ó mì pé bí n ta sọ ọ̀rọ̀ dàbí bàbá tó bí ọmọ mẹ́fà tọ́wọ́ pé inú mẹ́fà yẹn ọmọ kan ṣoṣo ń bẹ́ẹ̀ bẹ̀ òun nìkan nìyá ẹ̀ bí síbẹ̀ ẹ pé ó lè mọ̀ lẹ́nu ń dáadáa. àwọn baálẹ̀ yorùbá wọn lè gbìmọ̀ pọ̀ pé àwọn fẹ́ lọ ṣe pàdé lọ́dọ̀ ààrẹ kí ààrẹ sọ pé òun ò fẹ́ rí ọba ilẹ̀ yorùbá kankan. ok ilẹ̀ yorùbá ó jẹ́ kókó ní orílẹ̀-èdè nàìjíríà tí àwọn baálẹ̀ yorùbá tó bá dé lọ ṣe pàdé ó dá èmi lójú pé positive things á jáde nǹkan gidi á jáde mẹ́. á jáde bẹ́ẹ̀ tí àwọn ọba yorùbá torí pé gbogbo etí à ń dákẹ́ yìí bẹ́ẹ̀ pé à ń finá sórí orí òrìlẹ̀ ni o àwọn ọmọ tí wọ́n lọ sílé ìwé fún oṣù méje oṣù mẹ́jọ yìí kọ́lọ́mọdé àríkò ṣe dáadáa ní orílẹ̀-èdè nàìjíríà o àwọn ọba wa nígbà tó bá ya gbogbo aráàlú ààrẹ ìfọkànbalẹ̀ súnmọ́ ṣáà ọmọ tí wọn ò lọ léèwé tí wọn ò lówó láti jẹun wọn wà ọ̀nà tó ń fi lówó lọ́wọ́ ni wọ́n wà ṣẹ́ mi. ìtọ́kálùkù ọmọ wa nìyẹn o. bẹ́ẹ̀ni. ìtọ́kálùkù ọmọ mi ní parọ́ fún yín. ìgbẹ́ nìkan tí a rò ìgbẹ́ ni ó máa ṣẹlẹ̀ ọmọ tí ò lọ léèwé fún oṣù méje tí bàbá tóbi ti lọ síbi iṣẹ́ látàárọ̀ tó ń dé lálẹ́ ẹ̀ mọ́ tó máa ń gbéyẹ̀wò tó ń ṣe ìgbà ẹni wọ́n mọ kọ́rẹ̀kọ́rẹ̀ ọ̀rẹ́kọ́rẹ̀ ìgbà ẹni ní ó lèdì sí pé à ń gbébọn à ń ṣe cultist à ń ṣe tọ̀hún ṣòun kákàlà mú wa wà níléèwé tẹ́wọ̀n àbísí iléèwé tán lọ tán bọ̀ wọ́n ní ronú gbogbo pé tó bá dẹ̀ ti dì bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. mo dẹ̀ máa ń tẹnu mọ́ pé kàmpé pẹ́ bẹ̀rẹ̀ kàmpéò pẹ́ bẹ̀rẹ̀ ẹ máa sọ pé ò ní oh, oh, oh, ẹ yẹn lóòótọ́ mọ́ ẹ jẹ́ ká lu àwọn ọ̀dọ́ báyìí mm. ẹ jẹ́ ká ha wọlé àwọn ọ̀dọ́ báyìí lọ́wọ́ ká má ṣe gbàgbé pé bá a fẹ́ bá a kọ̀ tí ìjọba bá ṣe ṣe nǹkan lórí àwọn ọ̀rọ̀ àwọn asu strike ibẹ̀ ni àwọn ayasa sí òun máa pọ̀ o. ayasa sí òun máa pọ̀ ayasa sí òun máa pọ̀ kò sọ̀rọ̀ tagan insecurity wà. insecurity wà àwọn ọ̀dọ́ yìí ni wọ́n máa lò wọ́n máa kó lé wọn lọ́wọ́ wọ́n máa hábà lé wọn lọ́wọ́ ni wọ́n máa lò láti máa ṣiṣẹ́ ibi kiri láti gain nǹkan táwọn fẹ́ gain tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀. kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn ọ̀dọ́ bá wà nílé ìwé tí wọ́n bísí níwèé wọn ní mọ tó ń ṣẹlẹ̀ ń gbòòrò pé. tí ẹ ń lọ lé ìwé. àwọn ò ní fi lẹ́kṣọ̀ àwọn sílẹ̀ káwọn lọ́ máa tẹ̀lé òṣèlú kiri ṣùgbọ́n ní ìsinyìí bóyá ìjọba náà dẹ́fẹ̀ẹ́ lò wọ́n ní o. àmọ́ àmọ́. tọ́ra àmọ́ èrò ọkàn wọn tí. àmì ọkàn láti oṣù bíi oṣù méje díẹ̀ sẹ́yìn àmì rọkàn sí àwọn ọ̀dọ́. ó yẹ kí ìjọba sanwó asu kán dẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tí asu bá ń fẹ́ ẹ̀yin ìjọba etí yín mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà ló ti fẹ́ẹ́ jápa tán lọ sílùú èbó ẹjọ́ torí ọlọ́run ọ̀rọ̀ ilé tá à ń sọ yìí kò sí bá a ṣe fẹ́ ṣe á ṣàbàyè sọ́nà ni ẹ̀yin ìjọba afẹ́kẹ́ fi ọkàn sí nǹkan tá à ń sọ yìí kò sí bá a ṣe fẹ́ sọ tó a máa bá yín sòótọ́ ọ̀rọ̀ náà ni o ẹ wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yunifásitì ìyẹn ẹgbẹ́ àwọn asu ẹ ṣe nǹkan tí wọ́n ń fẹ́ ẹ fún wọn ẹ dá wọn lóhùn ìbéèrè wọn ẹ má jẹ́ kí àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ kán yàyàkuyà o kò tí ì sí strike asu gan tẹ́lẹ̀ gbogbo wa la mọ̀ bí ọ̀rọ̀ insecurity bó ṣe rí nílùú ṣẹ̀dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ní wọ́n lọ jí ẹnìkan gbé tí wọ́n láwọn fúlàní ló lọ gbé èèyàn bí kú ilé ò bá pani tòde ò lè pani o ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó jẹ́ yorùbá àwọn náà ń ṣílẹ̀kùn o àwọn náà ti mọ̀ pé tá a bá ṣe báyìí iye percentage báyìí lòun náà ó gbà ń bẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ iléèwé padà síléèwé ẹ jẹ́ kí wọ́n padà síléèwé ẹ dákun ẹ̀yin ìjọba ṣé ẹ fẹ́ ní kò sówó ni àbí báwo ah. <laughs> àbí ayé bọ̀bọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ọmọ tí ẹ fẹ́ kọmọ kọmọ tí ẹ fẹ́ yé mi mọ̀. tíjọba bá ní kò sówó ebi wọn ń gbowó oṣù àwa rẹ̀ láàyè wọn síbẹ̀ ẹ káwọn ìjọba náà suspend owó oṣù wọn bíi oṣù mẹ́ta oṣù mẹ́rin kàn fi yanjú àwọn asu. Ah, ǹjẹ́ ti amọ̀bi tó le dé ah, owó oṣù kan wọ́n ti tó. Ah, ah. oṣù kan ó ti tó. kan suspend owó oṣù tiwọn. kódà ẹ̀yin senate ẹ mọ̀ jà sanwó yín lóṣù ẹ̀yin tẹ̀ wà láṣọ fred ẹ mọ̀ jà sanwó èmi tìkẹ́ tí mo jẹ́ buhari. ẹ̀yin governors. ẹ̀yin governors ah, ó ti ti pọ̀ jù. ẹ mọ̀ jà sanwó yín pé kápẹ́ yẹn ni owó ọjọ́ kan ti tó owó ọjọ́ kan ti tó. ẹ jẹ́ ká fi solve problem àwọn aṣọ àyè kó lọ déédéé ṣùgbọ́n gbogbo ilẹ̀ ń gbowó oṣù gbogbo ilẹ̀ ń gba gbogbo ẹ̀. tinú yín dẹ̀ ń dùn ẹ ṣe kù díẹ̀ káàtó mi nípa lọ fún yín ẹ ṣe kù díẹ̀ káàtó pé kí a bá wí náà kí n wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ ayé bọ̀bọ̀ ẹja máa lọlé. bẹ́ẹ̀ náà làwọn lọ́balọ́ba náà kan jù ọ́. nǹkan náà má dákẹ́. káwọn náà má dákẹ́ ọ̀rọ̀ kó má jẹ́ pé. àwọn lọ́balọ́ba ẹ pariwo síjọba lọ́rùn. kó má jẹ́ pé ọba Ògúnwùsì nìkan Ọọ̀nilẹ́fẹ̀ nìkan ni ó máa sọ̀rọ̀ jáde. àti pé bí ọ̀rọ̀ tẹ́ ń sọ. àwọn lọ́balọ́ba yòókù náà káwọn náà gbìmọ̀ pọ̀ pé káńtì ló bájọba ṣèpàdé kán jáde síjọba. bí ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ ẹ̀ parọ́ ẹ̀yin lọ́balọ́ba kínní kan tá a máa fẹ́ kẹ́ ẹ rántí ni pé ipa tẹ́ bá fi lélẹ̀ tó kù láyé òun ni gbogbo èèyàn máa rántí o. bẹ́ẹ̀ni kọ́lọ̀ kó foríjì aláàfin aláàfin ti kú báyìí o kọ́lọ̀ kó foríjì olúbàdàn tàná olúbàdàn tàná ti kú o ọba saliu ṣọ̀ún ògbómọ̀ṣọ́ ti kú o asẹ́yìn tìlú sẹ́yìn ti kú o ipa tó ní kálukú bá fi ilẹ̀ òun la máa sọ ẹ kó ipa tiyín ẹ rí ọmọ ọlọ́mọ gẹ́gẹ́ bí ọmọ yín kán má sọ pé ẹ̀yin ò ṣe wọ́n bá tẹ̀lé ṣe tó eléyìí tá a mú wá fún yín lórí ètò wa lénìí kò ní jù bẹ́ẹ̀ lọ ẹ tún máa pàdé wa lọ́la lágbára Ọlọ́run ayé bàbọ̀ ẹ dágbére fáwọn èèyàn. ẹ kí n tó máa dágbére fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ jẹ́ kí n máa kí wa pé ẹ ṣeun tẹ́ ń fọ́lọ̀ wa mm. kẹ́ẹ̀dẹ̀ má ṣe gbàgbé àwọn tó máa ti ń fọ́lọ̀ wa ẹ sọ fún wọn pé kí wọn máa fọ́lọ̀ wa lórí QH Media TV. Mm, kẹ lọ bá a subscribe síbẹ̀ QH Media TV. tẹ́ ti subscribe ẹ máa rí kíní aago kan bẹ́ẹ̀ tẹ́ ti lu aago yẹn gbọ́n. notification button ni. pam qh media tv ẹ lọ bá subscribe bẹ ẹ ṣeun. orúkọ tèmi abímbọ́lá ọlágbájú tí gbogbo yín mọ̀ sí ayé bọ̀bọ̀ ayé kan global kan ayé bọ̀bọ̀ international ayé ìgbẹ̀ngbẹ̀ ayé ìgbẹ̀ngbẹ̀ tó bá ti wòye kékeré ẹ̀kan mú kan mi ìfẹ́ kó di wọ́n lóko ló pé orúkọ wo la ń bẹ orúkọ yẹn ti pọ̀ tó kọjá kéèyàn wá lóhun òrí tóun mú bẹ̀. kẹ́bí ti mú bẹ̀ tí wàá ti pè báyìí ẹ ti já sí náà nìyẹn ẹ ṣeun. tó ẹ̀yin olólùfẹ́ wa a jẹ́ pé bí a bá gba ilé tá a gbá ojú ọ̀nà a máa dànù sórí àkìtàn ni èyí tá a mú wá fún yín lásìkò yóò ju báyìí lọ Quadri Hamzat onoko mi ẹ ṣé gan ni o àdúpẹ́ lọ́wọ́ yín á tún pàdé lágbára Ọlọ́run nígbà tó bá di ní ọ̀la ẹ ṣeun ó dàbọ̀. QH From Accra to the world, ó milẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yanrantí. QH Radio làwa ń gbọ́ fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio la wa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájẹ́ ogun gbájẹ́. QH radio la wa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ gbọ́. QH radio la wa ń gbọ́. káàkiri àgbáyé eh, ni wọ́n gbọ́ wa. QH radio la wa ń gbọ́. from Akra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.